لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته معنا كتاب عمدة الأحكام من كلام خيري الأنام للحافظ عبد الغني عبد الواحد المقدسي رحمه الله تعالى تاوى عمدة الأحكام أولاني أطو تسوى لولي يجي علماء عبد الغني الحافظ عبد الغني بن عبد الواحد المقدسي rahimahullahu ta'ala àkòrí tí a wà ń bẹ òun náà ni lábẹ́ àkòrí ńláńlá kìtàbù sọlá book of sọlá gbogbo tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àsọlá ẹ̀ka tí olùmọ̀wá tí a ń dára dó òun náà ni má ata bitarjamati babu al-imama nǹkan tí ń ṣàlàyé ẹ̀ka tí ń ṣàlàyé nípa àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú imam hadisi tí ó kàn lẹ́nu òun náà ni hadisi méjì lé ní àádọ́rùn ìyẹn hadisi ninety two lápapọ̀ ahadis yóò máa ṣe déédéé hadisi ẹlẹ́ẹ̀karùn-ún. حديث ẹlẹ́ẹ̀kẹfà lábẹ́ báàbù بابوي حديث yẹn عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء حديثي أبو هريرة بوا نقل جشنا محمد عليه الصلاة والسلام قل الله وبني تاني كوكاين تباكي فاوية إنه لفظ من إذا أما أحدكم للناس ìdá àmà àhádùkùmọ̀ náà tẹ̀bá lead oṣù kẹyìn ní imam gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá lead fẹ́lẹ̀ khafif kò ṣe sọ̀lá yẹn ní fúfúyẹ́ àlàyé ń bọ̀ lórí eléyìí ànábì ní ṣe ń fúfúyẹ́ fa inna fihim ad-da'if torí pẹ̀lú mi bẹ̀ nínú àwọn jàmá ẹni tó lẹ́ẹ̀ ntí ò lágbára abdu'if ay alajuz aw almarid abẹni tó ṣe pé ó ní nǹkan kan àìlera tó jẹ́ pé láfúrò síyàpò hadithi ó ní wàsàkì aláàrẹ aláàrẹ abdu'if a'am tó máa ní ẹni tó lẹ ó lè jọ mèké ó lè já rúgbó ó lè já láàárẹ̀ ó sì lè jẹ́ ẹni tí ó bí obìnrin bóyá boyún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wastaqim ó sì lè aláàárẹ̀ ó lè wà nínú àwọn jama wadhal haja bẹ́ẹ̀ lẹ́ni tó ní bùkátà tó ní nǹkan tó fẹ́ ṣe ànábì wa ni wà ìlà sọlá àhádùkùn lè náfṣe ṣùgbọ́n tó ń kálukú bá ń kírun tẹ́kùn náà ní dànù ara ẹ̀ kí kò sí jàmá lẹ́yìn rẹ̀ fáliyò tọ́wél máa ṣá ọ̀yà fàágùn bó bá ṣe fẹ́. hadithi nínú àwọn hadith tó wá ṣàlàyé pé ẹ̀sìn yìí kò sí tipátipá àbí kò sí nǹkan líle níbẹ̀. ẹ̀rí yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. nínú àwọn àkàsọ́yìísù àṣẹríyà òun náà ni pé ìrọ̀rùn ló bá dé. bákan náà kéèyàn fi máa ní kọ̀nsídà ẹlòmíì yàtọ̀ síra rẹ̀ pàápàá jùlọ níbi nǹkan tó bá ti jẹ́ àsopọ̀ láàrin ọmọ èèyàn àtẹlòmíì kódà tó fi débi ìjọsìn ànábì ní tíyẹn bá kírun tó ṣe pé ó lìdí àwọn èèyàn kò ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kó ṣeé ṣe káwọn tí ò lágbára aláàárẹ̀ ẹ̀ tó ní bùkátà àmọ́ tó bá ṣe pé òun ló ń dáhùn kí fúnra ẹ̀ kọ́ fagùn bó ṣe wù ẹ̀rí pé ẹgbẹ́ wa kan náà wá ànábì ní òun ṣe takbiratul ihram nígbà míì ẹ̀mí òun sọ pé kó wọn kà sóra tó gùn tí wọ́n mọ̀ wá gbọ́n àwọn ọmọ kéékèèké lẹ́yìn tí àwọn ń gbọ́n ànábì wa ní òun máa ń ara máa ń nìyẹn bí àwọn ìyá yẹn bí wọ́n ṣe máa fíìlì pẹ̀lú àwọn ọmọ wọn ànábì ní fa ojá wèé ń sì sí mọ níwọ̀n ń sì ń sì ń sì kúkúrú gbogbo eléyìí ń ṣàlàyé lórí àwọn ahkam àwọn adájọ́ tó yẹ kí imam kó kó lò wọ́n nídìí àkíyèsí o gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní oúnjẹ nínú ṣẹ̀ríà torí pé bí èèyàn bá tú ọ̀rọ̀ yìí lẹ̀ ẹlòmíì oríṣiríṣi ní ó tù sí àti oríṣiríṣi ní ó gbé kà ìpín wọn ti ní ẹ máa ṣe irun fúfú yẹ kí ó bẹ̀ máa ka náà àti iná àti ìzájà níbi sọ̀rọ̀ àtẹ mọ́ àfà lọ kí ni ìtumọ̀ àtàkfíf dọ̀bítòhò kí ni tí ó rẹguléètì ìpín nǹkan jẹ́ tàkfíf ọ̀kan náà àwọn olùmọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah bàbá ní àkíyèsí alákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe pé níbi kíyàmù nìkan o kìí ṣe pé lórí ìdó nìkan kọ́dà níbi òkú kọ́dà níbi sujud bóyá ẹnìkan fẹ́ ṣe àtikáf àrùkù nísìn ọ̀fẹ́ ṣe kó pọ̀ ọ̀fẹ́ rùkù five minutes ọ̀fẹ́ ṣe sájídà five seven minutes ọ̀fẹ́ fẹ́ ṣàdúrà bẹ́ẹ̀ gbogbo orí eléyìí èyí ó ṣọ́ra torí àwọn tó wà lẹ́yìn yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkíyèsí alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ sheikh islam ibn taymiya nípa àdìsí òun ni pé kò ní ṣe pẹ̀lú alqiyamu nìkan tí ìyẹn bá wà lórí ìdúró nìkan kódà tó fi débi rùkú tó fi débi sujud ìyẹn gbọ́dọ̀ kọ̀nsídà àwọn tó wà lẹ́yìn yẹn àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni bọ́ọ̀bì kí ni tí ó jẹ́ àmọ́ wípé ẹ̀rùn yìí gùn ẹ̀rùn yìí kò rí báyìí wọ́n ní kò sí tó lè jẹ́ àfi òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi pẹ̀lú àánú ọlọ́run gbogbo ìrun kọ̀ọ̀kan tànàbí wá kí èyí tó kí súrà tí máa ń kà ní maghrib súrà tí máa ń kà ní ìṣá súrà tí máa ń kà nígbà míì nígbà míì káwé báwọn nígbà míì ní fájírì àwọn sàbí sàlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó súnmọ́ kọjá pa padà dé báàbù yẹn nǹkan tí yóò fi mẹ́jọ tàfífù ni torí pé kò pọ́síbù kánábì ò sọ̀rọ̀ ó sì yà pa rẹ̀ kò pọ́síbù salawatullahi wa salamu alayhi. gbogbo súrà tó ṣe ọlọ́wọ́n bá máa ń ka àbí òdiwọ̀n áyà pàtọ́kan náà àwọn sàádé tí ń júwe sọ́látù òjíṣẹ́ ńlá Muhammad ó ní tí wáyé pé fájírì ní máa ń kà láàrin rákà alákọ̀ọ́kọ́ bí range sixty verses rákà ẹlẹ́ẹ̀kejì ìmọ̀nká bí range forty wàhálà wọn mọ̀kúsódó bí takhfif eléyìí náà ní èròǹgbà wípé ó yàtọ̀ sí pé téèyàn bá fẹ́ kírun fún ara rẹ̀ bóyá náfìlà tí ó fagún tí ó fagún eléyìí yóò bí àkíyèsí ẹlòmíín bẹ ó lè jẹ́ pé nǹkan ń bẹ ní ẹ̀mí ẹ̀ àìníkànṣe àbí kó jẹ́ pé kínní so èyí tó ń ṣe ọlọ́wọ́n òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ẹ̀wọ̀ suratul A'raf bó ṣe gùn tó yẹn ànábì sì kì ní ọ̀bì ẹ̀rọ Maghrib ìyàwó Aisha ni ń ṣe ọlọ́wọ́n ọba ó kí A'raf fúnjọ́ kan ó sì dá sí méjì káka alákọ̀ọ́kọ́ ó kí n tó ju ìlàjì A'raf lọ rákà ẹlẹ́ẹ̀kejì ó sì parí ẹ̀ Suratul A'raf àyà ti bẹ́ẹ̀ ó tó two oh six àbí two oh five òdìdí súrà yìí ní ìwọ̀n Maghrib so omi wípé nígbà míì nígbà míì lẹ́kọ̀ọ̀kan ń ṣe ẹ̀rí sábì kan lórí ọ̀kan náà àwọn tábìrì onímọ̀lẹ́ arákùn tẹ̀sọ̀rọ̀ náà fi salatil Maghrib kí ló dé mo máa ń rí yín ẹ máa ń ṣọ́ọ̀tì sọ̀látùl maghrib ẹ máa wá súra kúkúkú walaqad ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam salla biha wa qara'a al-a'raf ó ní mo rí ànábì báyìí ìjọ kan tá a wà lẹ́yìn rẹ̀ ó sì ka suratul a'raf eléyìí ò túmọ̀ sí wípé kéèyàn máa ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ nítorí lè kọlù fún tàfíf èyí wo àwọn jama ti ń bẹ lẹ́yìn yẹn tarugbo bá ń bẹ nínú wọn bóyá àwọn ọmọ kéékèèké tí wọn ò lè dára dúró bóyá àwọn obìnrin ń bẹ lẹ́yìn sani bùkátà àbálòmíì náà sani àwọn bùkátà báyìí òun ló fi jẹ́ pé nígbà míì al-imam gbogbo yìí ni ó consider ìpè kódà nígbà míì ó lè jẹ́ torí àkókò kan àbí torí àsìkò kan bóyá wọ́n ń ṣe nǹkan kan lẹ́yìn àwùjọ bóyá wọ́n ń ṣe ìnáwó kan wọ́n wò pé àwọn èèyàn fi nǹkan ṣe é lẹ̀ wọ́n sáré wá kí sọ́la irú eléyìí ìmáàmù gbọ́dọ̀ kọ̀ǹsídà pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ní kankan tá ìyànjú lọ́wọ́ èèyàn ó ṣe tàfíf ó ní nígbà míì kúrò lè jẹ́ wẹ́dà ìfẹ́ òjò yìí bí ṣe ń ṣe yìí ọ̀rọ̀ àpòjù ọjọ́ ṣe bákàbákà àsìkò ìṣáàṣì ti tó mọ́gíríbì sì ti tó àbí kìnnìkan ti tó so gbogbo orú nǹkan yìí èèyàn ṣá kọ̀ǹsídà bóyá àsìkò kan ní bóyá àwọn jàmá ni nítàdí sì wá ṣe lálàyé ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé kí ẹ̀ máa wá ní à ẹ̀yin ìṣúra kéékèèké ẹ̀yin kò í mọ níwọ̀n kankan so èèyàn mọ alisan yuqaribu wa yusaddid torí pé tí èèyàn bá tú ọ̀rọ̀ yìí lẹ̀ bó ṣe wáyé lọ́dà bó láṣẹ mọ̀ torí ní tẹ́lómi ọkà kún gúngún tẹ́lómi ọkà kún fúfúyẹ́ ntẹ́lómi wò pé fúfú yẹ ẹlòmí ọ̀ka gúngúngún nínú àyà àti sùúrà nítí ó dé òun náà ní ká padà sí bóò ní ṣe sí àwọn sábẹ́ ànábì ó sì ń bẹ nínú àwọn sọ̀hábà kódà lójú ayé ànábì tí wọ́n fa wọ́n lọ kí sọ̀dá fáwọn èèyàn wọn wọ́n sì fàágùn ànábì sì bínú pé ah àfàtánú àǹtáyà Mu'adh ó fìtínà ó fẹ́ máa kó báwọn èèyàn ni tó bá ti lead kàtúrò nǹkan abákọ́ra ni ó nà tán lórí rákà so ó túmọ̀ sí wípé irú nǹkan yìí èyí ó wo bó o àwọn èèyàn àwọn èèyàn ó jẹ́ ní tí máa ń kọ̀ǹsídà nígbà tí for instance kó jẹ́ pé àwùjọ tí wọ́n ti mọ irú ẹ̀ ní àbí kìíní kan so èèyàn máa ṣe àwùjọ míì ó jẹ́ bí àwùjọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tọ́lábàtò lẹ́yìn ẹ̀rí gbogbo eléyìí ó jẹ́ nǹkan tó gbajúmọ̀ tó yẹ kó àwọn máa kẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ń gbìyànjú wọ́n há Qur'an wọ́n ń ṣe irú àwọn eléyìí kejì kan lọ kankan bóyá nu yẹn náà náà ń gbé so ó ṣeé ṣe kó yẹ wọn láàrin wọn náà òun ni ó lọ́pọ̀lọpọ̀ gbà irú rẹ̀ kò ní rẹ̀ wó kan ibi tán wà náà nù tó gbà wọn yìí ó wà nínú nínú tó yẹ kí imam kó gbọ́yé ju gbogbo ẹ̀ lọ òjíṣẹ́ ńlá Muhammad òní ìdá sọ́là ahadukum linnas tó bá jẹ́ fáwọn èèyàn bẹ lẹ́yìn yìí o wọ́n ló sì léèdì irú ẹni bẹ́ẹ̀ fọ́lì yóò khaffif kò ṣe ní fufu yẹn torí oríṣiríṣi àwọn èèyàn ti ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n tó bá pé òun nìkan ni torí pé ó lè máa ní bùkátà ó lè máa ní ó sì máa ń ọpẹ́ ka súragùn bóyá fẹ́ ṣe mọ́ ọjà gan-an níbi rákà yẹn àbíbi sọ́lá yẹn eléyìí ni etí hadithi tó wá ṣe ní àlàyé àbẹ̀olúwa kọ́mọ́sà fún wa ní àgbọ́yé ẹ̀ kó sì ṣe wá ní ẹni tí yóò máa lékún lóore àti ní dáadáa ní gbogbo ìgbà gbogbo àsìkò allahumma inna nasaluka alfiqha fi ddin allahumma atina fi وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت